وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته àti gbogbo wa sí orí ètò ẹ̀sìn ti àárọ̀ òní àbẹ̀wọ̀n ọba àtàwátàwá ń lọ yìí àtàwọn tá a wá báyìí àtàwọn tó ń ṣètò prógámù yìí ọ̀bẹ̀lọ́ ọlọ́n kó má bẹ̀rẹ̀ nǹkan wọn ládàá rẹ̀. intention tá a fi gbérú tọ́pìkì yìí kalẹ̀ òun ni pé kọ́lọ̀n kó lòun sábà bí ó fi jẹ́ tawhidul kalima kọ́rọ̀ àwọn mùsùlùmí sọ̀kà òun náà yìí ṣùgbọ́n ní ìdí àlàyé mo dẹ̀gbẹ́ lọ́wọ́ ọba ọlọ́run jẹ́ kí n lè rálàyé yẹn ṣe kí n lè wálẹ̀ dáadáa kí n lè rí wálẹ̀ dáadáa tó fi ṣe pé yóò yé àwọn mùsùlùmí àtẹ̀tẹ̀ òun ni pé káwọn èèyàn báyìí tó ṣe pé ó ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ká ní a kèbèrè yan àbí ó ti di kèbèrè. àtàbẹ́ẹ̀ òun lẹni tí a wò lábájá ó ń tún náà àwọn tí wàá ṣe nǹkan báyìí o ó ti wá dùn gbéra ìtumọ̀ technology méjèèjì èyí tẹ́ ti bẹ̀rẹ̀ rẹ̀ tẹ́ fi ń tọ̀ wá rẹ̀ ó jẹ́ jọ́mọ̀ ọ̀pọ̀ rẹ̀ ó sún wọn ó àwọn nǹkan wo ni àwọn òfin tó lọ pẹ̀lú rẹ̀ tó fi ṣe wípé ń jọ́ téèyàn bá ṣe ìdájọ́ yìí oníjẹ́ mistake. Bẹ́ẹ̀ni ọmọ ìyá Mùsùlùmí di first question tó kálukú gbọdọ̀ kọ́kọ́ tira rẹ̀ tó kálukú náà ti máa. Òun ni pé kí mo bá di wá kí n wòye ráì. Ó ṣe pé wáyá Mùsùlùmí ẹni kí n pè é sí ìpèrí. Kí n tẹ̀mọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Kí n wò pé wọ́n ń láwájá yìí, ó ń sìn náà ni. Láwájá yìí, ó lè ní. Kí n ṣerú ìdájọ́ yìí kí n ṣe ìdájọ́ ẹ̀ èèyàn. nínú ẹ̀sìn Islam tá a bá pín ẹ̀sìn sí méjì pé a ní n tá n pè ní òróró àyàn àwọn nǹkan tó ṣe ọ̀ràn èèyàn ní fóńkálukú tó ṣe fóńkálukú yóò dà ṣe ìdìbò àyàn ṣe ọ̀ràn mi sọ́dọ̀ àyè. aláwọn bàtà ló fòrò ló kì fáyà pé èèyàn máa ń láwọn nǹkan kan tí ó ì kí ìyàn láti ṣe àbí kó ṣe wípé táwọn kan bá ti ṣe é ó ti gbé fáwọn yòókù kẹ́gbọ́n ni ní ti láì béèyàn bá kú láwùjọ mùsùlùmí ta ní ká tí wọn ṣe la ṣé túmọ̀ rẹ̀ ní gbogbo mùsùlùmí tó bá tó ń pa kú rẹ̀ ló gbọdọ̀ àtẹ́yìn títí mùsùlùmí ìwọ àmọ́ àwọn kan gbọdọ̀ ṣe tí ẹni gbọdọ̀ wá wá ṣe gbogbo àdìrẹ́sẹ̀ àti irú nǹkan yẹn là ń pè ní fáwọn kìfàyà pé àwọn kan ní ń bá lòun mọ̀ lójútó. ẹ lákọ̀ọ́kọ́ tí mo dákọ̀ ní fáńtọ̀ àyè òun kálukú ló gbọdọ̀ ṣe tiẹ̀ nísìnyí báyìí èmi ò sọ ẹni gbọdọ̀ kí hàn fúláàtì mo já afa mi ò já afa ẹni tó mọ̀ já ọ̀sán gbọdọ̀ kí hàn àwọn adájọ́ kan bẹ̀ẹ́ lẹ̀ báwọn kòrónà ayé àti kòrónà ìbáyà ẹ dákun tó wọ lọ́rùn tá a bá délé yìí pé kí ìwòyàn tuntun pé ààkèdè nínú ìbò ológun sínú méjèèjì ipò tó bá ti wá ní ayé tó rẹ̀ nìkankan pẹ̀lú kékeré ẹ̀sìn ní òkúrò tí òun ló bọ́ sínú. yàrá látọ̀ ẹ̀sìn tẹ̀sí yìí ní sèkú ló sì rí kankan ṣe kò sínú sẹ́rẹ̀. ìfà òórí kankan ṣe òórí kankan pẹ̀lú kékeré tó fi kú a kò sàgbà kúrẹ́ lọ́rùn ṣé fáwọn àìní ni ká tó yàn kékeré kọ́dà kó jẹ́ kékeré lóòótọ́ everybody àbí fáwọn kìfáyà. mo rò pé gbogbo nǹkan yòókù wá náà bàbá bẹ́ẹ̀. everybody tó bá pè fájọ ayé ló dàgbà kú kó ní fájọ ayé lè ẹ máa tó dàgbà kú nípa kò ní lọ́wọ́ ní kókó báyìí ah tún láti lè gbọ́dọ̀ bọ̀rọ̀ sí á ní wo ìdèrí pọ̀ láyé látàbẹ̀ ikú báyìí tó bá ti jí láàárọ̀ ìṣẹ́gun bọ̀rọ̀ sí ó máa kalẹ̀ fún un ó máa wá wọn káàkiri torí tó o bá ti ṣe gbogbo ẹ̀ tán wọn náà dàgbà wọn tọ́lá ọba lábọ̀ alọ́run rẹ kò lábọ̀ alọ́run torí ìpè iṣẹ́ tó ṣe wípé ẹni tí ó ṣe ó gbọdọ̀ nímọ̀ nípa rẹ̀ níbi kan ó fẹ́ apply kankan yìí ìmọ̀ kan ni wọ́n fẹ́ apply irú mọ̀tẹ́yà fẹ́ apply ẹni tí ò bá mọ̀ ọ́ kò fẹ́ kan jọ́nà yà nílé bí a bó ṣe pé kọ́lá bẹ́ẹ̀ yẹn bá jalè láwùjọ wa náà nǹkan ibo láàmú lọ ọ̀dọ̀ adájọ́ adájọ́ ni wọ́n ní kó apply pé ṣé òfin ọlọ́run ọba àti áàtì rẹ̀ tó papọ̀ àwa olè làwárí bí ẹ bá wọlé òṣèlú ẹ̀ náà lọ́lọ́ ẹ bá wọlé sáwọn ọ̀dájọ́ ń pé ìtadájọ́ ń ṣe fún un ìwé lọ́pọ̀lọpọ̀ ọgbà lẹ́sìn táwọn èèyàn máa wá ní sàfọ́ńtẹ́ẹ̀dì ọ̀tọ̀ ní ń tẹ́ẹ̀pẹ̀jọ́ ọ̀tọ̀ ń tábájọ́ pè é alábájá ah, yìí ló gbọdọ̀ wọ́n ènìyàn adájọ́ ń tẹ́ẹ̀pẹ̀ fáàtì yóò pè é ó kàn pariwo ní ẹ́fídẹ́ǹsì yóò pè é ìdájọ́ ni kéèyàn sọ pé lágbájá kékeré yìí lágbájá ó ń bí dáa ní kwẹ́sàn ní wípé everybody ló wá èkéèdì láti ṣe tó bá wà lẹ́kọ̀ọ́ everybody lọ́wọ́ bá ti lọ́wọ́ rẹ̀ lórí ẹ̀rọ ọmọ ìyá mi kò sí nǹkan kan tó wà àwọn ẹsẹ̀ wípé bẹ́ẹ̀ bá jẹ́ mùsùlùmí o ìdí ìsìláàmù olóògùn pé òun gbọ́dọ̀ gbọ́dọ̀ rẹ̀ nígbà tó kà fara.

bàbá ti bìlí tẹ̀ fún àkọlọ́ ọ̀rọ̀ bàbá ti bìlí tẹ̀ bọ́lọ̀ ti sọ ọlọ́ọ̀bà la pèsè èyí ò ló kan gbogbo mùsùlùmí àbújá lì ṣẹ́kẹ̀dẹ̀ yìí ni kẹ́hìn náà èyí bẹ̀rẹ̀ tẹ̀lé pé à ọmọ tó mi ni ìgbọ́n sọ pábò sílà náà bìbí pálọ̀ àbúlà àbí tọ́lọ̀ ń dá akọ rẹ̀ ṣẹ́kẹ̀dẹ̀ yìí ni ó gbọ́dọ̀ gbà pé kéde yìí tọ́lọ̀ pè fìràhùn ṣẹ́kẹ̀dẹ̀ yìí ni wá pèsè yìí ọlọ́run bá kó lẹ̀. àwọn ìyàwó náà táwọn náà dọ́ra ọlọ́run bá kó lẹ̀ ọlọ́run bá kó lẹ̀. ìyí ò ló kan gbogbo mùsùlùmí. Hmm? ṣé ọmọ tó fà òun ni pé aspect méjì táàbù gbé dájọ́ lórí ìlówó ọlọ́run bá ti bá apalẹ̀ mọ́ méjèèjì. aspect òun ni pé òfin ọlọ́run ọba àtẹ̀ntàfẹ́ gbélé lórí ọlọ́run ọba ti yanjú méjì lórí àwọn. ọlọ́run ọba ló dá pọ̀ kò ní ìdí ẹni application kankan lọ́dọ̀ wa fáàtì ní tọ́lọ́run ti pèsè accept ṣéṣe ìtọ́nù ìbílísì tó kéde rí ni èmi rí ni irú àwọn ìyẹn ló kan gbogbo mùsùlùmí ìjọba bá di mùsùlùmí kan pé ṣéṣe ìtọ́nù tó kéde ni gómìnà inú ilé ilé ìjọba kan ọ̀kan méjì pé tó ìbọn dùn mí ni tó láyé ọ̀nà pípa kí ìyálà ìmọ̀ kékeré tó wọ́n dáwọ́ tọ́lọ́ bẹ́ẹ̀ bá irú àwọn tá a dákọ̀ nínú Kùránì àti Súnnà làwà àbá lo píńsípù pé mọ́láyù káfẹ́ ìkáfẹ́ ọwà káfẹ́ píńsípù àwọn tá a dákọ̀ yìí ń dárí ẹni tó bá ṣe pẹ́ni tó lọ́wọ́ bá pé nkébìrí kánà ní pé nkébìrí tó ń ní kébìrí lọ́dọ̀ tó ń pọlọ́ àkùjíṣẹ́ rẹ̀ ní ọlọ́run òun náà di kébìrí kìí ṣe ẹni tẹ́mi ṣe gbìyànjú ẹgbọ́n jẹun wòó tí bá ti ń di jẹun wòó bí wọ́n ṣe lè wòó ẹlòmíràn tó lè wòó bá ní. ìṣèhádì ti wọ̀ ọ́ kì í ìṣèhádì ti ọ̀rọ̀ lọ́gbọ́n máa bẹ ọlọ́run ní pẹ́tọ́ ọlọ́run eré ìgbà àkùgbọ́dọ̀ máa ṣe é ni ẹ kì í ṣe ń sá tó ń là bẹ lòmíràn lọ́rùn pé kó o rí bí mo ṣe rí. bá a ṣe sọ fún torí tí kò dùn bẹ́ẹ̀ la sọ fún bí dáadáa. báwọn kan bẹ láti jọ àwọn àbá àpamọ́ gbọ́gbọ́ mídà ni wọ́n kọ́dà mùsùlùmí mi lè lọ́nà àwọn kò sí ẹ̀sẹ̀ kẹ́kẹ́ mùsùlùmí rárá bá wọn. ẹ pé tó o mọ̀ pé lágbájá ti tẹ́tí bá kéwọ́n yóò mà kò sí lára àkàtọ́ ẹ̀kọ́ mọ́ àbẹ́ tó ń bá wa mọ̀ ó ní ẹnu àwọn mùsùlùmí papọ̀ pé lágbájá ń bídà ni káwá tó ń bì wọ́n bá èyí tó ń bídà fẹ́ kọ́ nítorí bídà bá òwò náà fẹ́ dẹ́sìn ó ní wọ́n náà yọ ọdún sí nǹkan tó ṣe kì í ṣe irú àwọn èyí tá à ń ṣe ìṣèhádùn pé mo wo ẹ̀rí láyìí mo wá rú báyìí nígbà tí mo wá rú báyìí mo wá rí báyìí. ọ èmi ń pààkì alákọ̀ọ́kọ́ nǹkan náà rí. ẹ jẹ́ bẹ́ẹ̀ nìkan máa ń sọ wípé ẹ máa lábẹ́ ìkábẹ́rẹ́ ìkábẹ́rẹ́ bá wà kí nìyẹn ẹ sọ pé káfíìrù káńtì káfíìrù wò ṣé káfíìrù tó wọ́n bá pè ń káfíìrù lóko ààrẹ tó pé à àbí láti bá ń pè ń káfíìrù tó lóko àdé yìí tí wọ́n pè hmm? àdé yìí tí wọ́n pè bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ rẹ̀ orí wá kì í ṣe yìí ẹni ìjẹ́wọ́ mọ̀ pé àwọn kan bẹ tó ti wá nu ọmọ yìí pé nǹkan ṣe nínú ọmọ yìí ibi ká da ìṣèlú dé ẹ tó bá ṣe pé kì í bá ṣe torí pé ìmọ̀ ẹ̀sìn sọ pé kéèyàn kẹnu ló bá ẹ̀sìn dáwọ́ dáadáa ni kò yẹ káwọn èèyàn fẹ̀ kan yapa ẹnu pa pé kékeré ni wọn ara wọn ni Hajjaj ibn Yusuf Al-Hajjaj ibn Yusuf anybody tó bá fẹ̀ kan mú ẹgbẹ́ ilé tó wá gbọ́ pé wọ́n láwọn sẹ́láàfù wá tó wá ya pa pé ah eré gègé ní fásitì ní ó yẹ kí ẹni ìyẹn lè ta. lẹ́tọ̀ àwọn tó wọ́n fẹ́ pé ń kéde kí làwọn ṣe pé kí ni wọ́n ti jẹ kí wọ́n ṣe. tó ìmọ̀ ń yàgbé lọ́dún gbàgbé jẹ́ báwọn ẹ̀ máa ń pèsè àwọn sẹ́láàfù àpèsè ìwọ́n tó kí àwọn sẹ́láàfù lè ya pa lórí àjáàjì kódà wọn yà padé ni pé ìtàn kálukú wa bí sẹ́ẹ̀sì wa lónìí ni pé ah lásìkò ní kápẹ́ o. ẹ̀gbọ́n tó àwọn sábàbù atápẹ́ kébìrì nìjà ń bẹ̀. ọ̀rẹ́ kébìrì ẹ̀ ẹ̀ṣọ́ àbí ọ̀rẹ́ kébìrì àlàámọ̀ṣ kí ìbá ṣe ń ṣe wọ́n pọ̀ wọn ọ̀rẹ́ kébìrì àwọn òwà tẹ̀lé wọn lórí ẹ̀ ládùúgbò bá gbà jáde nù. tó ní wọ́n wá wọ nìkan kan ládùúgbò jẹ oníkébìrì ẹ̀ sí àbẹ̀rẹ̀ ọlọ́ pọ́ǹtì alákọ̀ọ́kọ́ ni. pọ́ǹtì ẹlẹ́ẹ̀kejì ni pé a bá ti wá pé kí lèèyàn fi ń jẹ́ mùsùlùmí kí lèèyàn fi jẹ́ mùsùlùmí ọ̀nà fi ń jẹ́ mùsùlùmí inú Islam ó pọ̀ ẹ ẹ rò ó pọ̀ bò jẹ́ èyí ni tó kan wá ní lábẹ́. tá wọ́n sọ ma ti lè rí báyìí automatically ó di mùsùlùmí kò sí ṣẹ́bí ọ̀dọ̀ sísè láti pé bọ́yá sọ pé àṣewájú àlá ìlà ìlànà àìsàn ṣe àrùn fóun. òun jẹ́ mùsùlùmí di tàbáríyà èsì yóò bá rẹ̀ mùsùlùmí mùsùlùmí lòun náà ẹ wo olùkẹ́ ọlọ́run ẹ wo olùkẹ́ ọlọ́run ẹ wo olú ọlọ́run ẹ wo ìsìláàmù pé ọmọ tábà ti bí sínú ìsìláàmù gan àtẹ̀kún ní pè wá. ṣé bàbá rẹ̀ mùsùlùmí ẹ̀ka ọlọ́run ti mùsùlùmí ọ̀kan jẹ́ mùsùlùmí pẹ̀lú pé ó wọ̀ ní ìsìlámù ta ṣáàlà láìláìlá òun ní àti ṣáàlà láìláìlá. Bẹ́ẹ̀ni tó ń bá ti wá sọ òun bó ń bá ti wá bímọ ọmọ tẹ̀ ti gbà lọ́dọ̀ rẹ̀ òun náà ti mùsùlùmí. Èèyàn jẹ́ mùsùlùmí pẹ̀lú ìlú òun láti bá. Mo kà lóyún ní ìgbìgbà yìí náà. Ẹgbẹ́ ní ìsìn ìjọba bá kọ́ ní constitution sàwúrí pé gbogbo ẹni bọ̀dọ̀ tó bá jọ ìtumọ̀ ẹ̀ fẹ́ẹ́ má sọ pé lágbájá kan wá ń ta àwọn oníkùn òfin náà lápọ̀ sílẹ̀ òfin ìkẹ́ kò sẹ́nìkan tó wà ń bẹ̀ ní tó sọ pé adáta ńlá ìlànà lápá èdè ìdè méjì rẹ̀ inú mùsùlùmí náà ìṣẹ̀lẹ̀ kódà ibi tí ìkẹ́ ọlọ́run ọba tó dé ìjẹ́ tó mọ̀ pé kódà bàbá tó wá rí òbí méjì tó bá gbìyàn tóbi kan jẹ́ mùsùlùmí tọ́kẹ̀ ètè mùsùlùmí kódà ìyá ló jẹ́ mùsùlùmí kéè bàbá ọmọ òun náà kọ́ mùsùlùmí láti ká ṣe. tọ́ bàbá mi léyìn ẹni tó bá wá fẹ́ pé èèyàn ń rí mo rò pé bóyá sábà sọ fún implication tó fẹ́ ṣe bóyá yóò lè wò ó. tá a bá ń sọ pé àtàkìr tó bẹ̀yàn tètè àtàkìr ìpìyàn ní pòkì àtàkìr ìpìyàn ló ń bí dá àwọn àfáà máa ń gbé sí ọ́ńdà tá à ń pè ní masailul asma wal ahkam ẹ dákun ẹ̀gbọ́n mi yí dáadáa masailul asma wal ahkam àwọn iṣu tó ní ṣe pẹ̀lú ọkọ̀ tó pé tàbá ti dọ́kọ̀ ó láwọn àdájọ́ tó tẹ̀lé o kìí ṣe pé lákẹ́ jùlẹ̀ lábẹ́tẹ́ lọ ó ní implication tàbá ti pé lórí ọgbẹ́ káàfẹ́ káàfẹ́ ò dánlẹ̀ o ó láwọn àdájọ́ tó tẹ̀lé bẹ́yà táwọn ènìyàn bá bẹ̀ kàmà pé ìdájọ́ ń bẹ́ẹ̀ tábìlì tẹ́ ló wà mẹ́rin léyìí bóyá wọn ò lè ta bóyá wọn ò bóyá tó bá lè wò ó ẹ̀mà bóyá wọn ò lè ta masailul asma wal ahkam là ń pè é wípé kèése ń tẹ̀yàn ń sọ ọ́lẹ̀ lásán ìdájọ́ rẹ̀ gbọ́dọ̀ fọ́lù ẹ̀ bẹ́ẹ̀ bá pẹ́ nìkan tó jẹ́ kéèsì mùsùlùmí tó jẹ́ mùsùlùmí tẹ̀sán kébèrè iṣẹ́ ìsọ òun ni pé irú ẹni ìyẹn ẹ kí n sọ yìí kí èyí wá fẹ́ràn ẹ̀ nígbà yìí tó kọ́ ọkọ máa ọ̀kan bẹ̀ tí ìwà bá àyàn lọ́kàn irú ẹ̀ wọ̀nyẹn kò gbọ́dọ̀ lọ sí hajj kò lọ sí haram kò gbọ́dọ̀ wọ haram. ìmọ̀ bẹ́ẹ̀ gbọ́dọ̀ kò gbọ́dọ̀ wọ haram. ọ̀rọ̀ ìdájọ́ ló kò gbọ́dọ̀ lọ́mọ́ lákàrà ìṣàlà pé ní ìsìn ìdájọ́ ló kò gbọ́dọ̀ lọ́mọ́ lákàrà ìṣòro òun ló wà ara wọn. ìtọ́ òun ìsìn ìdúgbò àwọn bá lọ mọ́ká ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ mọ́ṣíríkù ní òkú gbọ́dọ̀ wọnú haramu tó gbọ́dọ̀ wọ́n wọ́n pé iná mọ́rí mọ́ṣíríkù náà najatun fàláyà kọ́bùn mọ́sídà haramu bá dáa ní hàrá. àwọn olùbẹ́bọ ẹgbẹ́ ni wọ́n wú ògbọ́dọ̀ súnmọ́ haram lẹ́yìn ọdún yìí nígbà òun kọ́kọ́ ní òun. ọgbọ́dọ̀ fọ́bẹ̀ ẹ̀dẹ́gbẹ̀ bíkọ́sì wọn ló la dúró láyé lọ́rùn bó bá ti lè ṣe tó lè mú lẹ́kùn tán ọkà pa ọkọ̀ bá rẹ ni kò lè wà haram ìkejì tó sọ fún ẹni yẹn ni pé ọmọ rẹ̀ tó bí lóbìnrin tá a bá fẹ́ fẹ́ kò lè fọ ọmọ rẹ̀ lọ́kọ kò lè fọ ọmọ rẹ̀ láàrin lọ́ba afẹ́fẹ́ ọmọ rẹ̀ lọ́wọ́ kìbìlì ni ìjọba ẹni tó bá sọ bẹ́ẹ̀ fún ẹgbẹ́ òṣèlú wípé òní pé àlè fóun náà lọ́mọ. ẹni tó pè é kí wọ́n pè tó ti pẹ̀yìn dà ẹ́ ismọ́ nìkan ni wọ́n sọ fún olókùnrin ìwọ náà ti dúró jẹ́jẹ́ pé kó onífádùn kìfáyà ni onífádùn àìní ni pé afá àlẹ́rìí kan gbọdọ̀ kàfárá ó gbọdọ̀ parí iṣẹ́ rù pé a àti wá láwọn kékeré tó pọ̀ báyìí bí kí ẹ̀rọ pípọ̀ àti láwọn ọ̀daràn tó pọ̀ báyìí ó fẹ́ wọn táàbì wọn sí pé mo ti wá kàfárá àwọn èèyàn kan báyìí ó wà lè wá àwọn ọlọ́pàá ó sì máa sọ wọn pé ẹ gbọ́dọ̀ fún lábáyá ọ̀nà ọ̀hún wọ́n bá kó gan kó lọ dá bẹ̀rù kó lọ lè ìfọ́ọ̀kẹ̀ tẹ̀lẹ́sìn ọlọ́run lọ bẹ́ẹ̀ ṣe kò ní fọ́ máa rẹ̀ lọ́kùn àlékún ní ìyàwó ẹni tó wí yìí kò lè jogún ọmọ rẹ̀ ọkùnrin àbóbìnrin tó bá kú ẹni tó bá kú kéde tilẹ̀ tí wọ́n kàn sọ́kàlẹ̀ lásán kò lè jogún ọmọ rẹ̀ wọn ò lè jogún òun náà tó náà bá kú. then bó bá kú náà ní tọrọ àforíjì fún kọ́dà àríkí sọ̀rọ̀ jẹ̀ náà dàrílé ẹjọ́ ń sọ àníwẹ̀ bá kú ànípasọ̀rọ̀ tó bá kú àníkẹ́rùn ìlà tó bá kú èmi náà wọ́n sọ fáwọn tó ń kọ́ nígbà ń bẹ̀rẹ̀ pé bẹ́ẹ̀ ti ń pa àwọn èèyàn kébèrè yìí gbogbo ọ̀nà tẹ́ẹ̀ fi ń gbé gbà tẹ́ẹ̀ tọ́jú tẹ́ẹ̀ ti yín

ọ̀kánú méjì ni inú kó bá àwọn òkè ńgbèbè yìí ṣe ńgbèbè yìí kò ṣàkóso fún wọn torí wọ́n padà sí wọn náà kọ̀ wọn. àdúgbò ti pé ìwọ gan lọ́kàn tó ń ṣe. àwọn àdájọ́ ìjì mo sọ fẹ́ ni mo tẹ́ ti ralẹ̀ lákọ̀ọ́kọ́. márẹ́lẹ̀ kejì ni iṣẹ́ jáde tó dà àwọn obìnrin tẹ́tẹ̀. ó ní báwo ni àpò yí ọ̀ sórí kùránì fàyè gbà pé èèyàn lè fẹ́ ní tó jẹ́ alùpùpù yóò àti christian mo kó pa lẹ́yìn ìgbà fún mo ṣe ń kà. ọ̀rọ̀ pé mà ṣe ń jẹ̀kọ́ èrè lè fẹ́ pẹ̀lú tó fi làwọn ó gbọ́dọ̀ kú òwe yìí. sọ sọrọ ìyàwó tí wọ́n bẹ̀. owó nǹkan yẹn ló lídì wọn tí ń sì là. lẹ́ẹ̀fí ń gbọ́ pé wọ́n ṣe jì náà wọ́n bá wọn bèrè kílẹ̀ kankan tó bà nù. wọn ò róbìnrin tí ó fẹ́ because mo ṣìrìkáàtù ni wọ́n pè wọ́n ìdájọ́ mo ṣìrìkáàtù ni pé ẹ̀ẹ́dẹ́fẹ́ wọn rárá àtàyé omi ńlá

nígbà tá a wá ní ìwé two thousand and five náà parí ìgbésẹ̀ ìlọrin I think the two thousand and three four ní incident ìṣẹ̀lẹ̀ ọmọ kan bẹ tó kó sínú ìròyìn tó ní gbóngbó yóò dára ó kó sí ìta ó gbogbo àwọn kékeré tó bá wọnú campus gbogbo àwọn títà ń ó ní gbogbo ọkọ ó ti wá wò pé a ah, ní àfẹ́yàwó ọwọ́ rẹ̀ lè mọ́ ọmọ kírísítẹ́nì kan tó ń jẹ́ ẹ̀sìn tí ò ilẹ̀ ẹ̀rìn sí ni ọwọ́ tẹ̀lé ọwọ́ sọ fún kóun fẹ́ fẹ́ tọ̀ wọ́n pé àbúrò yẹn dà lù àbúrò yẹn ni ọmọbìnrin wa ń sọ fún pé láyéláyé òkùnkùn àti mọ́lẹ̀ òun pàdé ó sì nílẹ̀ lọ́tọ̀ lójú ara rẹ̀ báwọn tó léṣe oní pé àwọn obìnrin eléyìí sí kúfù tí wọ́n tún lágbára tó ṣe mùsùlùmí káàkiri wọn olùṣègùn ni wọ́n àlè fẹ́ràn rárá ọlọ́run gbá yìí pé ká fẹ́ àwọn ọmọ ọ̀sán láti ní ẹ̀lẹ́ nínú oṣù lè sábà fi ọ́bùlì fún òní ẹ̀sì. ibo ló ti là á má bì ó ní wípé ó wo nǹkan tí mo rí bí péyàn ń kéde yìí ó ti péyàn ń kéde yìí. ẹ dákun ẹ ìtí kò tó láti fi péyàn ń kéde yìí òun ló fi péyàn ń kéde yìí nígbà tó pé ìta ìta ha ọlọ́run ọba tó máa máa jẹ́ kí bá a dà lórí ẹ̀ kò mọ̀ pé kẹ́ ọlọ́run fẹ́ fi ṣe wọn. bẹ́ẹ̀ni a bá fẹ́ pè yẹn kéde àwárí ìdìbò náà wá láti àwọn sàhábà ètò wọn ṣe náà ẹjọ́ dáàbò ká gbọ́ yé lóòótọ́ táwọn afábá ń sàlàyé àwọn tó kọ́ pé àwárí ìdìbò ara ń tán ṣe ni pé wọ́n wu ẹlẹ́ṣẹ̀ wọ́n pè ní kékeré ìyẹn wà lára rẹ̀ wọ́n ti yẹ òkú gbogbo wọn tán àwọn kan bẹ tún wọn pé àwọn tán jẹ́ lẹ́sẹ̀ kékeré nù. ẹwọ́ ó wà nù wọn tó yẹ pé wọn àwọn tó jẹ́ mọ̀tàkìbọ̀lì kàbáyé wọn kàn kékeré. ṣùgbọ́n ìkìlẹ̀ ọ̀kan tó kàn án papọ̀ ni pé yóò mọ nǹkan tí kò tó pé yàn ń kékeré òun kò tó láì mú kébìrì òun ó wá sọ nǹkan yẹn di kókò yóò wá ní tó bá ti ṣe kébìrì yan. bó làwọn ìjọ sọ́la ti sọ ànábi láwọn òní tán bá dé yẹkọrọ òun kúrò ànà láyé jẹ́ àwùjọ hànà ìjọba wọ́n ti kúrò ànà wọ́n ti ṣe jọ́sìn wọ́n ti ṣe báadà wọ́n ti ṣe tìyàwó lẹ́yìn ṣùgbọ́n kò ní kọjá gbogbo ń gbòòrò nítorí wọn ò gbọ́ ọ yé ẹ wọn ò gbọ́ ọ yé ṣé ẹ rí ẹni bọ̀dì tẹ̀bá ti rí tí bá tẹ̀ka pé tẹ́ ẹ̀rìn lédèdè ọ̀rọ̀ tàbí ẹ̀rù kìíní kankan àgbọ́yé náà ń jọ nínú nǹkan tó fẹ́ kó kó síbi. bọ̀dé táwọn bẹ àgbọ́yé ẹ̀rọ táwọn yẹmọ́ rò wọ́n ní gbogbo kò mọ̀ké ọ̀rọ̀ yóò mọ̀ké bọ́lá ń dọ̀. ẹ́ bíbá tí màá dé lọ́wọ́ ẹ̀fọ́ àwọn kàwáyé táwọn ẹ̀fọ́ sí lágbára ni wọn. àbí ṣé èdè wọn kọ́ wọ́n ti kọ́ ọ̀rọ̀ kò kẹ́rẹ́ àgbọ́yé ń gbà ní ìdí máa ń ṣẹlẹ̀ ní pé ibi tẹ́lẹ̀ ó ti rán àgbọ́yé ní ọkọ̀ blọ́ọ̀kì. Ibi tó ti rán àgbọ́yé òun ó blọ́ọ̀kì. Àlejò wa fẹ́ sọ̀rọ̀ àwọn àwárí tó lẹ́gbẹ́ máa ṣe lákòókò يقتلون أهل الإسلام ويدعون أهل الأوثان. Àwọn tó jẹ́ mùsùlùmí ni wọ́n máa pa, wọ́n sì tàwọn tó ń bọ̀ wùsálẹ̀. Ah, ìbọn sí ní mùsùlùmí ló pẹ́ra rẹ̀. tẹ́ ẹ bá lọ hadithi dáadáa ẹ dákun ẹ jẹ́ kí n tuntun ẹ dára. kì í ṣe pé táwọn ẹbí ń gbúrò ní wípé yóò pa ẹni tó jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọ̀nà wọn àwọn lè pa ẹni tó jẹ́ mùsùlùmí lọ́dọ̀ tabara kọ kàwárí tabajẹ twenty ẹ tabara bìlífù wọn náà ni pé bẹ́ẹ̀ bá pa mùsùlùmí ó di kìbìrì ẹni ẹ̀ṣẹ̀ ńlá látẹ̀ bá ti ṣe kìbìrì lọ́dọ̀ wọn ni àbí bẹ́ẹ̀ kọ́ ni. ọ̀sẹ̀ wọ́n tó lè máa pa mùsùlùmí wọ́n mọ̀ fẹ́sẹ̀ lára ojú kẹfì yóò àwọn jù ìtumọ̀ tí wọ́n ṣe gangan táwọn ní ìwúrí òní pé wọ́n wù ẹ tó jẹ́ mùsùlùmí ẹ́ wọ́n wà ní kì í ṣe mùsùlùmí ẹ́ tó pété wá ṣe mùsùlùmí gbogbo ìdájọ́ tó wá fọ́lọ̀ rẹ̀ wọ́n wà lówó wà pa torí ẹ̀ àwọn ni wọ́n máa dìsáì pé eléyìí èso mùsùlùmí fẹ́ àmọ́ àwọn ẹni táwọn bá pẹ́ mùsùlùmí láàrin ara wọn àwọn ẹgbẹ́ sẹ́nà pa ọlọ́run tó àbájá àbúrò gidigidi tó dára bí wí ni pé wọ́n lọ ṣe mistéèkì pé ẹni tó jẹ́ mùsùlùmí wọ́n sọ ní kèfèrí lànà ìbí sọ pé ahmed islam mùsùlùmí làwọn tó ń gbàgbọ́ àmọ́dọ́dọ̀ sí wọn àwọn ò ká sí mùsùlùmí kí ló ń tó fi há òfin ká sí tí wọ́n bá fẹ́ gbọ́ áyà ọlọ́run àti hadith ànábì yìí àtòjì ni wọ́n ti máa bẹ̀rẹ̀ àtòjì ìlànà pẹ̀lú òyì fọ́tọ̀fọ́ ní ìgbésí ayé ọmọ nìyàn déèyàn bá fẹ́ sọ́ọ̀fù something unknown. Hmm? ìgbẹ́yìn ọ̀mà. ìgbẹ́yìn ẹ̀dùn bẹ́ẹ̀ èèyàn máa ń bẹ̀rẹ̀ from the wall. èyí tó mọ́ téèyàn máa tẹ́lẹ̀ ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ tó fi wá gba débi débi tó mà. ok we know this we know this then kí ni ìdájọ́ ilé ẹ jẹ́ ká wá wo èwu lélẹ́ yìí jọ nínú èyí tá a mọ̀. bá máa ń tù ú bá ti bára wa lò náà. Hmm? àmọ́ ní tiwọn. ibi èyí tí kò clear ni wọ́n ti bẹ̀rẹ̀. tí ọ wá pé ẹ̀sìn wọn ìjẹ́ kí wọ́n dá a padà sẹ́yìn tó clear náà wọ́n ní àjọkàn tí ó the first problem àwọn pa àwọn mùsùlùmí ní kéèké yìí tẹ́ kọ́kọ́ ní òun ni wọ́n ní problem trust. problem ẹgbọ́n kéèyàn wo ànábì sọ́lá bá wà sọ́lá fún ànábì tó àkókò dá ànábì ọlọ́run gan àmín làwọn afẹ́jẹ́ ẹbí ọ̀rọ̀ pé ló dòdò mọ́nà sílẹ̀ wa kápọ́ àwọn tó ń bà tó wá dá ànábì ọlọ́run gan. ó ṣe yí pé kọ́dà ọlọ́run bá ń sọ fún sí nǹkan mi bá nǹkan mi bí àjẹ́ kó pa ọmọ ọlọ́run pọ̀ káwá rẹ́nìkan tó ń já oko ó wá wà nábì tuntun káàbí máa pín nǹkan tí ń pín ó wá ní á ah, ẹ̀ẹ́dì ìtàkìlá páyọ̀ lọ wà ní ìpáyọ̀ lọ ẹgbẹ́. bọ̀sẹ̀ ìsìláàmù ó ti wà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni tóun bá tó fẹ́ sàṣejù tó tó fẹ́ bẹ́ẹ̀ lù ú ó tó lè sàgbáko pẹ̀lú àgbékà náà ní sáà láàrọ̀ sẹ́nu. ẹni kí n fún yín láti ìdí kẹ́sì náà wẹ̀ mí máa ń wò pé tó bá ìbáwò èèyàn bá máa ń wọ àwọn ọ̀nà tó fi ara ó máa balẹ̀ ẹja bíra wa ẹ dákọ̀ tó kú òní rẹ̀ ó kú òní rẹ̀ الجهاد إلا لإله كلمة الله inú lọ́rọ̀ àbá fi lẹ́ tọ́ bí kó pé ẹ̀sẹ̀ ọlọ́rọ̀ lẹ́gbàlẹ̀ ó ní òun gbọ́ ó wá jẹ́ rẹ̀ gan-an